káàbọ̀ padà sórí ètò lágbo ìṣèlú ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa kí lẹ rí sọ lórí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná tó ń ṣe mọ̀nàmọ́ná gẹ́gẹ́ bí bàbá wa ti sọ a ti gbé ọ̀rọ̀ prepaid meter a ti sọ lórí ẹ̀ orí ọ̀rọ̀ postpaid meter ló kù báyìí lé òní bàbá wa gbẹnu lé ká tó lọ sílé agbára a ti wá padà báyìí ẹ wá nǹkan fìdílé o ẹ máa bá wa bọ̀ bàbá wa ó yẹ bá wa tẹ̀síwájú lórí ibi tí ẹ mẹ́nu ọ̀rọ̀ tẹ́ mẹ́nu lé ìrọ̀rùn ló bá dé tó wà nínú ìsira wọn hmm. ní ayé ìgbà yẹn tá a bá fẹ́ gba mítà wọ́n ń gbowó lọ́wọ́ wa bẹ́ẹ̀ kì í ṣowó tó ń níyàn lára. bí pẹ́ sanwó mítà náà ni. bẹ́ẹ̀ sanwó mítà hmm. tẹ́ bá máa lo oṣù kan oṣù kan kí ni ọ̀sẹ̀ kejì kẹta mítà ti dé. Hmm. nígbà yẹn wọ́n sì wá ń kà á wọ́n máa ka ohun tó rí ìdì bẹ́ẹ̀ gbogbo mítà tẹ̀sán analogue ni wọ́n ń pè é kò sí mọ́ ibi tẹ́ bá ní ẹbí estimated bill ẹ máa gbà wọn wàá wù débi tó máa sọ yìí kó yá ẹ jẹ́ ká ẹ jẹ́ ká wá wo tó rí di ṣé àwọn tí wọ́n ti ẹ̀ ká kíní lọ́ fẹ́ wá ká ìrọ̀rùn wà nígbà yẹn kì í ṣe láyè sí i. ẹ bóyá òṣìṣẹ́ iṣẹ́ mọ̀nàmọ́ná ó pọ̀ ńgbà náà àti pàápàá bóyá tòró jẹ́ iṣẹ́ ìjọba ṣé ẹ rò pé bóyá tó fà á tí wọ́n fi láyè wá kà ńgbà náà ni. wọ́n ṣe pọ̀ dì sí. ẹ rò bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni olóòtú ìgbà tó ń bá fẹ́ pọ̀ tẹ́ máa mọ̀ ìpọ́npọ̀ nígbà tó ń bá fẹ́ jáná ládùúgbò hmm. tí fọ́ọ̀tì bá wà lénìí tẹ́ ẹ bá pè wọ́n lénìí ẹ lọ rìpọ́ọ̀tù láago mẹ́jọ àárọ̀ yìí pé wáyà kan ti já sí àdúgbò yín o hmm. even kẹ́ni thirty three kva ló já hmm. kan tó wá bóyá ó dìrọ̀lẹ́ àbíjọ́ kejì gbogbo àwọn tó wà láì yẹn inú òkùnkùn ni wọ́n wà ṣùgbọ́n tó bá jẹ́ wípé àwọn um, wọ́n fẹ́ jáná mo wá máa ń wò pé ń bò ni wọ́n ti rí àwọn staff yìí ẹni ẹni méjì ládà kan wọ́n lè wọ́n lè ládà twenty lè wọnú àárín ìlú lẹ́ẹ̀kan tó bó ni wọ́n ti rí àwọn staff tán àwọn náà sọ pé kò sí staff ń bo náà wà ti rí staff ààyè hmm. wà staff wà irọ́ ni wọ́n ń pa ẹ lọ resume bẹ́ẹ̀ láàárọ̀ ẹ rí staff ẹ staff rẹpẹtẹ ẹ rí staff hmm. ṣùgbọ́n tó bá débi ká lọ ṣiṣẹ́ fọ́ọ̀tì ẹ lọ ẹ lọ fún fọ́ọ̀tì kan they will not go there. wọ́n ti ẹ̀ sọ pé àwọn ò tí ì gbọ́ ẹ̀yẹ kókó ò tí ì mẹ́jọ́ wá pé wáyà já síbì kan torí nígbà tí ọ̀rọ̀ yìí tá à ń gòpa fẹ́ gbé ètò ìwà a sọ nípa ọ̀rọ̀ iṣẹ́ mọ̀nàmọ́ná mo ṣe àbẹ̀wò sí ilé ọ̀kan lára àwọn iléeṣẹ́ mọ̀nàmọ́ná tó wà ní àwọn agbègbè Kọ́lá Alákùkọ mo lọ síbẹ̀ nígbà tí mo débẹ̀ ah ohun tí mo rí ń jọ́nà ó le àwọn kan tiẹ̀ wà bàbá wa bóyá ẹ ti gbọ́ nípa irú ọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n wá ṣe prepare meter fáwọn nígbà tí wọ́n ṣe ṣe pé èmi ò mọ̀ ń paṣẹ mọ̀nàmọ́ná báyìí àwọn tán so náà mọ bó ṣe jẹ́ wọ́n wá rí i pé iná yìí pé wọ́n ń tan náà tòótọ́ ṣùgbọ́n rí i pé iná pupa àti iná aláwọ̀ ewé red and green ó yàtọ̀ síra wọn ìyẹn náà fi ké gbàǹjarè pé ẹ wà eléyìí ṣe ń tanná pupa báyìí àwọn àyẹ̀fẹ́ ṣe nọ́mbà fẹsẹ̀ kan lọ pé ẹjọ́ kó má ìpele máa jóná káwọn tó dé ńjọ́ kan nọ́mbà débẹ̀ nọ́mbà sọ pé ẹ̀yìn orí àwọn máa bìlì yín ni ipe ń jiná lónìí ipe orí direct àbí kí náà yẹn ń pè ni wọ́n wà ibi ìyẹn náà yìí sọ lẹ́yìn ní báwo ló yẹjẹ wá lọ wò ó kẹ́tọ́ mọ́ tẹ́ máa sọ ìyẹn náà yìí sọ lọ́wọ́ nọ́mbà náà kan bá dé náà kóra wọn gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ́nà ọlọ́pàá mú wọn torí ọ̀rọ̀ prepaid náà ni wọ́n ní tamco àbí nǹkan bí tamco wọ́n ní ìyẹn ló ṣẹlẹ̀ ní ọ̀yàn bá wójú tu ẹ̀ tì láti october last year nọ́mbà yà pa náà mítà tí wọ́n bá pa náà tí wọ́n tì nọ́mbà fa wáyà mí gba orí òpó nọ́mbà débẹ̀ nọ́mbà kó gbogbo wọn náà ọlọ́pàá kó gbogbo wọn pé olè ni wọ́n bàbá wa kí ni nǹkan tí ẹ̀rí sọ ẹ̀yin náà sọ ń sìn ẹni kíjọba yẹ̀tẹ̀ bójútó torí ibi tó ń lọ yìí wàhálà fẹ́ ṣẹlẹ̀ ṣé orí bíbẹ́ lóògùn orí fífọ́ ni torí wọn ṣiṣẹ́ wọn déédéé ṣó yẹ kéèyàn náà wá gbégbèsè pé ká na ọ̀ràn nẹ́pà lónìí ká lọ so ká lọ faná míì lọ́la ṣé ìyẹn ni ọ̀nà àbáyọ. ẹ ṣe ṣe rí lórí ìtí ẹ sọ yìí torí díẹ̀ wà lọ́wọ́ aráàlú náà díẹ̀ wà lọ́wọ́ aráàlú. ẹ bá sọ ah, pé àwọn aráàlú. àwọn aráàlú díẹ̀ wà lọ́wọ́ wa torí a fẹ́ràn ká máa gbófin lé ọwọ́ ara wa ká máa take action tí ó yẹ ká take. ṣe rí mítà tẹ́rí tí wọ́n install sí títì kiri yẹn tí wọ́n ń gbé sí ilé kọ̀ọ̀kan wọ́n ti sọ̀rọ̀ ṣe é ní kọ̀ǹpútà photographic lens wà ń bẹ̀ mm-hmm. tó jẹ́ pé téèyàn bá gun òkè lọ bá mítà yẹn tó ṣe bí ẹni yí tàbó fẹ́ ṣe bá kan kí ni ẹ máa ṣe ó máa snap èèyàn tó bá ti snap èèyàn wọ́n ti rí lọ́hùn-ún wọ́n ti computerize everything torí ẹni mo ṣe ní mm-hmm. díẹ̀ wà lọ́wọ́ aráàlú ṣé wá rí yẹn number one number two ṣé rí àwa aráàlú àwa náà ìta ń ṣe ń bẹ̀ ló jóun. Mm ojú kòkòrò pọ̀ àìnítẹ̀lọ́rùn pọ̀ hmm. ibi tẹ́nìkan ti ń sunkún òun ò rí mítà ẹ lórí mítà lóòótọ́ wọ́n bypass hmm. wọ́n ṣe ẹni tí òmò ń paṣẹ náà lè lọ. wọn mọ bọ àwọn tó ń ṣe mọ bọ ṣe ń bá wọn ṣe. ẹ àwọn òṣìṣẹ́ wọn náà ló lè bá wọn ṣe. àwọn ẹtì ṣe hmm. ẹṣẹ olódù àwọn ará àwọn ará àwọn náà ni wọ́n bá wọn ṣe bypassing. if no so ẹ̀mí èèyàn òye débi pé ká máa ní ká láyà ká lọ mú wáyà ká mú gbẹ ìkùlé ọ̀ ká mú gba bẹ́ẹ̀lẹ̀ ọ̀ ká mú gba ojú wíńdò ká máa lo iná ká máa lo mítà hmm. àwọn gangan náà ni wọ́n ń kọ́ wọn ní kòkòkò hmm. ó dẹ̀ ní tó máa gbà lọ́wọ́ kan tó bá wọn ṣe so àwọn náà náà máa kó bá wọn náà máa lọ kó bá wọn pé ẹni ẹni yìí bypass hmm. ibi tí àwọn aráàlú yẹ kó yé wọn dé ni wípé tí o bá ti bẹ̀rẹ̀ sí ní lo mítà yẹn estimatedly wọ́n máa wo ohun tí o lè lò láàrin ọ̀sẹ̀ kan téèyàn ò bá travel tí kíní yẹn ò lò mọ́ wọ́n máa wá sílé ẹ̀ wọ́n wá wò pé kí ló ṣẹlẹ̀ tí náà ò sì lọ. ó ní nǹkan tó lè fi wò ó ní tí wọ́n lè fi wò lọ́dọ̀ wọn lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni tó bá ti ń lò tí káàdì yẹn wọ́n mọ bọ́n ṣe ń gẹ̀tẹ̀ and mi ní purọ́ fún yín wọ́n ń gẹ̀tì àwọn tí wọ́n ṣe ìyẹn wà mo sọ pé díẹ̀ wà lọ́wọ́ àwọn aráàlú náà ṣùgbọ́n gbogbo ẹ̀ náà mo ṣe wò ó aráàlú fẹ́ràn iná wọ́n fẹ́ràn ná wọ́n fẹ́ràn fà àbí wọ́n fẹ́ràn ná wọ́n tiẹ̀ fẹ́ràn ná ṣùgbọ́n àwọn èèyàn náà àwọn fúnra náà náà ń kọ́ wa ní kọ̀kúkọ̀. Hmm. kò sí báràdú òṣèré fẹ́ràn náà nítorí pé ọba adẹ́dàá ṣẹ̀dá òun gan ó fìmọ́lẹ̀ bora bí aṣọ ni gbogbo ìgbà ló ń finá yí wa ká àwọn náà gbọ́dọ̀ fẹ́ràn náà ẹ bàbá wa lórí ọ̀rọ̀ aráàlú tẹ̀sọ àti ọ̀rọ̀ ń pa nẹ́pà ẹ̀yin gẹ́gẹ́ bí adarí lágbègbè kí ni nǹkan tí ẹ rò pé kọ́tì àápè yìí sókè gbogbo ń tẹ́ àti sọ agbọ́yé lórí Orísun o kí ni ẹ rò páwọn lè ṣe tí náà fi máa kárí lórílẹ̀‐èdè gbogbo lórílẹ̀‐èdè nàìjíríà torí tá a bá wo iye tí wọ́n náà ń jẹnẹrétì báyìí àti iye tó ń pín síta ó dàbí pé kò jọra wọn kí nìkan tẹ̀yin rò pé ọ̀nà olè rò pé àwọn ìjọba lè gbà ká tó bọ́ sí ìpele tó kàn. prepaid later ni solution. kí wọ́n má padà sí ọ̀dọ̀ kí nìdí. ẹ ṣe hmm. mo ní ká tún ti bẹ̀rẹ̀ ibìkan náà ah. ibìkan náà ti bẹ̀rẹ̀ lẹ́yìn. a tún máa padà nìyẹn ẹ má jẹ́ ẹ jẹ́ ká rọra ṣe eré léyìí tí ìjọba bá lè provide prepaid meter hmm. ẹ jẹ́ kí n cite example kan fún yín. wọ́n láwọn ò ríra ní kò pé wọ́n ní kò pọ̀. kí ni ò pọ̀ nígbà tí àdúgbò mi hmm. transformer kan wà á ní wọ́n máa ń ṣe mí ni èmi kọ́ ni mi ò sí lórí transformer yẹn transformer yẹn àwọn people àwọn tí wọ́n wà lórí transformer yẹn wọ́n ò lo náà wọ́n ò lo náà three hours rí pé wọ́n lo náà three hours ó tẹ̀léra wọn three hours ó tẹ̀léra wọn three hours kí náà dẹ̀ wà láti àárọ̀ ṣúlẹ̀ wọ́n ò lo náà rí hmm. bua gbúà ní tàbí wọn máa ṣe ìyẹn tó bá tẹ wà fún three hours tó bá fún three igbua ibẹ̀ la kọ́kọ́ ní kí wọ́n kó repair meter lọ ìyá wa <laughs> nígbà tí wọ́n kó prepaid meter débẹ̀ wọ́n lo iná wọ́n lo iná wọ́n lo iná ó tún ṣẹ́kù. ṣé èyí tó túmọ̀ sí pé prepaid meter ò ní jẹ́ káwọn èèyàn lo ná. lọ́nà anyhow oníkálukú máa jókòó ara ẹ̀ hmm. ní àdúgbò tẹ́ ń sọ ìtẹ́ bá débẹ̀ láago méje mẹ́jọ ẹ̀ tún máa béèrè pé ah, iná wà ń bí kò sí iná ń bí ní oníkálukú ti kọ́ṣọ̀nà rẹ̀ gbogbo ètí wọ́n ń tanná sílẹ̀ wọ́n ń ṣe lọ wọ́n ń ṣe gbá oníkálukú máa kọ́ṣọ̀n náà rẹ̀ hmm. ìyẹn ní iṣu tó wà ńlẹ̀. yàrá tẹ̀ bá sí ẹni tán náà bẹ́ẹ̀ lẹ̀. tí wọ́n bá gbé prepaid meter wọ Lagos state lásán iná gan tí wọ́n ń lò ní Nàìjíríà máa surplus ó máa wọ́n á lò ó tán wọ́n á lò ó tó á ṣẹ́kù tí a bá ní prepaid meter gbogbo nọ́tà ló gbọdọ̀ ju seven thousand megawatt lọ. ẹ o náà náà láàánú ṣùgbọ́n láàtún níṣòro àti pín báyìí. Ah. kò sí bọ́n ṣe fẹ́ pín wọ́n mọ̀ bọ́n ṣe ń pín gbogbo àwọn ọ̀rọ̀ tó wá ń gbé fún wa kọ́yé gbérọ́ fún wa mọ́ àníjọba náà nínú ẹ̀ kọ́yé gbérọ́ fún wa ṣùgbọ́n ẹ jẹ́ ká máa bá lọ́ba tí ń bá lọ yìí gẹ́gẹ́ bí ìpàdé ìjẹta bá a dẹ̀ ṣe kà á tí wọ́n pe gbogbo èèyàn síbẹ̀ pé yes wọ́n ti launch ẹ̀ o Lupemida is coming to Lagos inú wa dùn wọ́n ní ó máa bẹ̀rẹ̀ ní first of May tó bá sanwó láàrin oṣù kan oṣù méjì wàá rí mítà ìyẹn thirty five thousand tó ní kọ́ máa san bẹ́ẹ̀ ni mà wọ́n níyẹn ni a fẹ́ ṣe báyìí àti ready mm. àti ẹ̀fẹ́ sanwó tó bá mo fẹ́ gba prepaid meter tó bá wọn kọ́ máa mójútó náà wọn mọ́ prepaid meter ni solution ma. ọ̀rọ̀ lẹ́gbọ́ ẹ̀yin aráàlú wọ́n ní prepaid meter ni solution prepaid meter là ń sọ yìí àti ìmọ̀ bóyá ṣé bí ó yẹ kíjọba gan kó tiẹ̀ máa kó prepaid meter yìí fún wa ẹ ibi la fẹ́ dànù dúró náà tá a bá padà dé láti ilé agbára ètò lágbo òṣèlú ó sì ń tẹ̀síwájú ẹ máa bá wa bọ̀.